ẹ kú dédé àsìkò yìí orílẹ̀-èdè mi nàìjíríà orúkọ mi ni èbùbè nwagbò mo jẹ́ òṣèré sinimá àgbéléwò àti olókoòwò mo dẹ̀ wà níbí láti sọ̀rọ̀ nípa ìtàn òmìnira mi mo bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí òṣèré sinimá àgbéléwò láyé ìgbà náà àmọ́ ó ní agbára gan ó le pàtàkì jùlọ bí ó ṣe jẹ́ wípé mo bẹ̀rẹ̀ láti ìlú wa ó sì jẹ́ àkókò tí gbogbo ènìyàn fẹ́ wá sí ìlú èkó láti wá ṣe rere ní ìlú ńlá mo dẹ̀ ṣe mo bẹ̀rẹ̀ láti ìlú ó ó nira púpọ̀ nígbà náà láti máa lọ láti ìlú kan sí òmíràn àti wípé nígbà náà ní àsìkò ìgbà tiwa àwọn èèyàn ò rí eré ṣíṣe gẹ́gẹ́ bí eré wọ́n máa ń wò bí àwọn tí ò ní kan ṣe wọ́n máa ń wò bí wípé àwọn tó jẹ́ òṣèré sinimá àgbéléwò àwọn ọ̀lẹ tí ò fẹ́ ṣiṣẹ́ ni àmọ́ nísìnyí àwọn ènìyàn fẹ́ràn Nollywood mo rántí pé nígbà náà àwọn òbí mi gan ò fọwọ́ sí pé kí n jẹ́ òṣèré sinimá àgbéléwò torí wọ́n ń wò mí gẹ́gẹ́ bí ẹni tó kàn ń fi àkókò rẹ̀ ṣòfò kò àmọ́ nísìnyí àwọn ènìyàn ti fẹ́ràn Nollywood kò dífá ibi tó ti wá bóyá apá ìwọ̀ oòrùn ìlà oòrùn gúúsù àríwá àmọ́ à ń sọ ìtàn wa àwọn ènìyàn sì ti tẹ́wọ́ gbà wá àwọn ènìyàn ń lọ sí ilé ìwòran sinimá láti wo eré Nollywood ó sì jẹ́ ìtàn òmìnira mi mò ń gbádùn rẹ̀ lọ́wọ́ mò ń jẹ èrè rẹ̀ mo sì mọ̀ wípé bí àkókò ti ń lọ bó pẹ́ bóyá ó tún máa dàgbà ju bí ó ti wà lákòókò yìí lọ nítorí kò sí ẹni tó mọ̀ wípé Nollywood máa dé ì ìpele tí ó dé yìí ah, àmọ́ a wà ní ibi gíga lágbàáyé lásìkò yìí mo wá kí orílẹ̀-èdè mi nàìjíríà kú oríire òmìnira.